management, computer science. Fees are affordable and payable in installments. All programs are run in three segments weekdays, morning and evening, and weekend. Access admissions.abwa.edu.ng to fill the form and pay online. For further inquiries, call 080 or 081 3416 0054. Abward, a vision in action. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. ẹ̀gbọ́n ta ló ń dá wa yá o. Fresh FM. ta ló ń múnú wa dùn. Fresh FM. ta ló ń lé ìbànújẹ́ wa lọ. Fresh FM. ń máa yé wa Fresh. Fresh FM. Fresh FM. Fresh FM. Fresh FM five point nine. Fresh FM. Fresh FM. Tani masters ta ló ń mú sẹ́wà yá ọ. Fresh FM ó ṣe tuntun kọ́ ni lọ́gbọ̀n. Fresh FM ó tún ṣe dandan fún ni lóye. Fresh FM ìròyìn lóríṣiríṣi. Fresh FM ìròyìn tó tún gbẹnu tán. Fresh FM ìbàdàn. Fresh FM Fresh FM Fresh FM one oh five point nine. Fresh FM Fresh FM Fresh FM ọ̀gá ni màtà. ta ló ń ìlú rẹ̀kẹ́. fẹsẹ̀ fẹ́ fi wọ́n wọlé lójoojúmọ́. fẹsẹ̀ fẹ́ láti jẹ́ gbádùn ní ìyọ̀ngbàyọ̀ngbà. fẹsẹ̀ fẹ́ lọ́lẹ̀ fẹsẹ̀ fẹ́ wà ló fà ẹ̀ bọ́lá yá ní. àjà àbalẹ̀ àjà àbalẹ̀. ajá balẹ̀ ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ ojúmọ́ tó máa mú jẹpo ilẹ̀ tó máa mú jẹyọ lẹ́nìí ká tún ṣe bẹ́ẹ̀ ká tún jẹ mádùnmádùn bàbá oyin mọ̀ ní ìkànnì fresh fm láti ń kíyìn one zero oh five point nine ilé orin ni níbi tí arin kíkìrín kíkìrín kíkìrín kíkìrín kíkìrín kíkìrín kíkìrín kíkìrín ètò tó ti máa rin kíkìrín jáde ní gbogbo ìgbà àti nígbà gbogbo tè ní òtún tẹ̀tì àtúntì gbé e dénú ní challenge nílẹ̀ tìbàdàn olúìlú ìpínlẹ̀ ọ̀yọ́ ìlú ìbàdàn ìlú tí gbé onílẹ̀ tuntun ṣe bẹ́ẹ̀ ti gbé àjèjì náà mọ̀ ní ọlọ́run ọba èdùmàrè ńlá sì ń dúpẹ́ fún bá a ti ń kí yín pàjọ kú ojúmọ́ o ha ọlọ́run mọ̀ ṣe àdúpẹ́ ọjọ́ ìkú eléyìí tó gbẹ̀yìn nínú oṣù january oṣù hmm. ṣẹrẹ tọdún 2022 látúnjọ dìyó àtúmọ̀ ìkú amúdẹ́gbẹ̀ra èdè ní ọgbọ̀njọ́ oṣù kínní ọdún 2022 tí ó mọ̀ tù wá nínú tù wá lára tí wọn ò sì ní fi tèmi ṣètùtù ń bẹ̀ níta àtúngbédé làárọ̀ yìí àjà àbalẹ̀ ni o ọmọ yín ló ń kí yín o ọ̀rẹ́ yín ni o olólùfẹ́ yín tẹ́ ẹ fẹ́ fẹ́rẹ̀ tó náà fẹ̀yìn fáyọ̀ tó pọ̀ oyè tayo ọlá di méjì etí kan ò yẹ rí bàtà kan ò yẹ ẹsẹ̀ ìlẹ̀kẹ̀ ìbàdí tá a fẹ́ kóró ṣẹwẹ́ṣẹwẹ́ kò ní mọ lẹ́yọ kan o lè pé mi nìkan kí mo wá o. ajá balẹ̀ ròyìn àtúntì dé gẹ́gẹ́ bí ìṣèwà kẹ́kẹ́ ni wọ́n lu kóso gbẹ̀dúgbẹ̀dú láyé lùlù àwọn òòṣà kódékódé ni wọ́n takòtó bọ́mọdé bá takòtó wọn anékódé báwọn àgbàlagbà bá takòtó wọn anékódé ajẹ́pá tó ti ta láàárọ̀ iná nu òkò tó ròyìn àjá balẹ̀ tọjọ́ àìkú Sunday tó gbẹ̀yìn nínú ìrìn àjò oṣù àkọ́kọ́ nínú ọdún 2022 àtàdé náà ni o adé akí gbogbo ládéládé akí gbogbo lóyè lóyè akí gbogbo ọ̀tọ̀ kùlùlù etí gbogbo tó lórí ọ̀fẹ́ láti gbọ́ wa láàárọ̀ yìí gbogbo yín pátápátá ńlá kí láì dẹ́nìkan sí torí pé èèyàn tó bá wọlé tí òkè ni kú lé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ní pàdánù kábọ̀ Waheed Akintayo lorúkọ mi ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà ìwé ìròyìn mẹ́rin ló bá wa wá ságbó ìròyìn ajá balẹ̀ ìwé ìròyìn Sunday Punch wádé ìwé ìròyìn Sunday Sun náà wádé Sunday Tribune àti ìwé ìròyìn The Nation tó jáde fún tòní ọjọ́ àìkú Sunday ṣèjìkò mi ṣèjìkò rà rẹ òun la fi kíní ọ̀hún ṣe pápápá àwọn àkòrí àwọn àgbérùgbésọ̀ tí wọ́n gbé karí ẹ̀já bẹ̀rẹ̀ sí ní sọ̀kalẹ̀ kó tóó di pé a bọ̀ sí ojú ọ̀gbagadè ìròyìn fún tòní. ó yá o ẹjẹ́ mu láti ojúde ti ìwé ìròyìn The Nation ọ̀rọ̀ tó sì ní ń ṣe pẹ̀lú agbo òṣèlú oná ni àwọn ṣe bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ gbà lọ wọ́n ní ní báyìí ó ní ìmúrasílẹ̀ ìbò gbogbogbò tọdún 2023 eléyìí tí à ń wò lọ́ọ̀kan yìí wọ́n ní ọ̀rọ̀ ti ṣe bẹ́ẹ̀ ó ti ń jáde látẹnu Bala Muhammed Bala Muhammed la ọ̀rọ̀ mọ́lẹ̀ wá kékeré ni o ó ní àní àní ò sí o ṣe rí bàbá ń pé ta ni yóò tún wọ bàtà rẹ lẹ́yìn ààrẹ Muhammadu Buhari òun tó ń gbọ́dọ̀ jẹ́ ẹni tó wá láti apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà ni o bẹ́ẹ̀ làwọn wà néze àwọn náà pé ń bo ẹnikẹ́ni tí ò bá ti faramọ́ ké kí agbára ó yí kó tún bọ́ sí ẹkùn míì wọ́n fẹ́ gbéná wojú àwọn ni àwọn náà ò sì ní gbálẹ́rọ̀ ojúde ni wọ́n fi sí nínú ìwé ìròyìn The Nation ojú ìwé kẹta àti kẹsàn-án gangan ni ìròyìn yẹn sàn lọ ìròyìn tó ní ṣe pẹ̀lú ti agbo òṣèlú ó ní wọ́n tẹ́ pẹpẹ gàdàgbà gàdàgbà sójúde wéròyìn Sunday Punch náà wọ́n ní ọ̀rọ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú à ń ya kúrò lẹ́gbẹ́ òun náà lọ́mọ̀ tí ń fi ẹgbẹ́ òṣèlú APC lògbòlògbò pẹ̀lú bó ṣe jẹ́ pé lásìkò yìí wọ́n ti ń gbáradì o láti búra fún àwọn olóyè tuntun tí wọ́n tẹ́wọ́ gba ìṣàkóso dídarí ẹgbẹ́ òṣèlú APC láwọn ìpínlẹ̀ gbogbo tí ń bẹ yíká orílẹ̀-èdè wa nàìjíríà nínú ọ̀sẹ̀ ilé ìtàkósí yìí ọ̀rọ̀ wá jáde o láti ìpínlẹ̀ sanfara wọ́n ní ṣe rí bí wọ́n bá fi lè búra fún àwọn olóyè tuntun nínú ẹgbẹ́ òṣèlú APC ní sanfara marafa pé ẹ wò ó yíya kú ò lẹ́gbẹ́ òun náà ni yó bẹ̀rẹ̀ sí ní rọ́ọ̀lù wọn o nínú ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ ọ̀hún àmọ́ ní igun eléyìí tó jẹ́ ti Lai Muhammed láti ìpínlẹ̀ Kwara wọ́n ní àwọn tí wọ́n wọ́n takú wọn lé ní o wọ́n ní ìdájọ́ ńlá wọ́n ń dúró dè ìdájọ́ níwájú ilé ẹjọ́ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú tẹgbẹ́ òṣèlú APC gàdàgbà gàdàgbà ó ní wọ́n tẹ́ pẹpẹ ìròyìn yẹn sójúde ìwé ìròyìn Sunday Punch àmọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ń bẹ lójú ìwé kẹta. lójúde ìwé ìròyìn Sunday Tribune náà ọ̀rọ̀ mọ̀yàtọ̀ àgbò òṣèlú ńlá wọn náà ti fẹ́ kinní ọ̀hún lójú tí wọ́n sì kọ́ gbàgàdàgbàgàdà sójúde o wọ́n ní lẹ́gbẹ́ òṣèlú alábùradà ní nàìjíríà people's democratic party pdp wọ́n ní wike àti ayu ńlọ́jẹ́ pé ìjà míì tuntun lọ́jẹ́ pé ó tún ti búyọ láàrin àwọn méjèèjì o wọ́n ní bí ọ̀rọ̀ ti ṣe ń jáde wípé ẹnì ó jẹ́ gómìnà ti ìpínlẹ̀ rivers ńlọ pé inú òun ò dùn pẹ̀lú apá bíi ti alága ẹgbẹ́ òṣèlú ọ̀hún bó ti ṣe ń faramọ́ gómìnà àwọn gómìnà tẹ́lẹ̀ àtàwọn nǹkan míì àtàwọn nǹkan míì ojú ìwé kejì ìwé ìròyìn Sunday Tribune gangan ni ìròyìn yẹn wà ṣẹ̀wárí lọ́wọ́ òkè ẹ̀ àkòrí kan bẹ́ẹ̀ ojú ìwé kẹrin ni wọ́n fi ṣọwọ́ sí wọ́n ní nǹkan tún rúgbó bọ̀ o lórí ti jíjẹ Olúbàdàn tuntun nílẹ̀ ti Ìbàdàn wọ́n ní àwọn àgbà oyè ọmọ ṣetán láti fi ẹnu kò lórí kíkẹ́jọ́ kúrò níwájú ilé ẹjọ́ ọ̀rọ̀ yẹn ojú ìwé kẹrin ìwé ìròyìn Sunday Tribune ni wọ́n fi sí. lórí ọ̀rọ̀ eléyìí tó ní í ṣe pẹ̀lú tí agbo òṣèlú ìròyìn kù kò tí ì tán torí pé gàdàgbà gàdàgbà ó ní wọ́n tún tẹ́ pẹpẹ ìròyìn tó ní í ṣe pẹ̀lú tí agbo òṣèlú sójúde ìwé ìròyìn Sunday Sun wọ́n ní lórí ti ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lẹ́wà Nàìjíríà lọ́dún 2023 àwọn tí wọ́n jẹ́ ọ̀jìnmí olóṣèlú àti àwọn tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ lẹ́ka ti ètò ààbò lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n pé ọ̀rọ̀ wọn kò yéra wọn o lórí ètò ìdìbò ọdún 2023 àwọn kan ń pé ètò ìdìbò yìí òun náà ni ìdúnkokò lọ́mọ wà fún un látàrí ìsọwọ́ ṣiṣẹ́ ti àwọn ọlọ́ṣà tí wọ́n ń da omi àlàáfíà ìlú rúlú gbòlògbò àwọn agbébọn àtàwọn kànránjágbá ajínigbé eléyìí tí wọ́n ń pè wọ́n lè jẹ́ kí ètò ìdìbò ọ̀hún kò dojúde o ṣẹ̀wárí bí ṣe wà lójúde wéròyìn Sunday Sun tó jẹ́ pé gàdàgbà gàdàgbà ni wọ́n tẹ́ pẹpẹ àkòrí sójúde ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ń bẹ lójúwó kẹjọ káwá gbabẹ̀ ká kọjá lọ sínú ìwé ìròyìn Sunday Punch padà lórí ọ̀rọ̀ tó tún ní ṣe pẹ̀lú ti agbo òṣèlú ìkan náà ni o wọ́n ní lórí òṣèlú olówó lórílẹ̀‐èdè wa Nàìjíríà àti wípé à ń fowó gbọ́ bùkátà òṣèlú ilégbìmọ̀ asòfin àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti sọ̀rọ̀ jáde fáwọn tí wọ́n bá jẹ́ ọmọ òye tẹ́gbẹ́ òṣèlú kọ̀ọ̀kan fà kalẹ̀ àtàwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ òṣèlú lórílẹ̀‐èdè wa nàìjíríà lórí gbèdéke ibi tí ẹnìkọ̀ọ̀kan lè náwó dé o lórí ipò kọ̀ọ̀kan eléyìí tí wọ́n bá ń díje dùn lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ orílẹ̀‐èdè yìí wọ́n pé owó téèyàn lè fi gbọ́ bùkátà ètò ìdìbò ààrẹ wọ́n ní wọ́n sún láti bílíọ̀nù kan náírà sí bílíọ̀nù márùn-ún náírà ẹni ó bá wá fẹ́ díje dupò gómìnà wọ́n ní iye owó tó gbọ́dọ̀ ju báyìí lọ èèlò lówó eléyìí tí wọ́n là kalẹ̀ fún ẹni tó bá fẹ́ díje dupò gómìnà bàbá tí ń tẹ̀wájú láàárọ̀ yìí ajá balẹ̀ ròyìn yóò já sí yín létí. ìròyìn agbo òṣèlú ṣe bẹ́ẹ̀ ó pọ̀ wọ́n ní lórí ti ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ̀ ní nàìjíríà All Progressives Congress APC ọ̀rọ̀ ti ṣe bẹ́ẹ̀ ó ti ń jáde o wọ́n ní àwọn gómìnà gangan òun náà ni wọ́n mọ̀mọ́ odòwò làá da ọ̀run wọ́n ní gbọ́ jẹ́ wípé ààrẹ yìí Muhammadu Buhari kò tiẹ̀ tí ìsọ̀bi ti ń lọ òun kálukú kàn ń dá kinní ọ̀hún bí àbá pé àbí bíi ni ààrẹ ọ̀wà pé kọ́rọ̀ padà gbà àbápá bíi ni ọ̀wà padà gbà ni bẹ́ẹ̀ ni wọ́n sì ń sọ̀rọ̀ wọ́n ní sẹ́ẹ̀rí ní ti igun èyí tó wá láti apá ìlà oòrùn àríwá wọ́n ní àwọn tí wọ́n fẹ́ jigbo láti bẹ̀ ó dàbí pé wọ́n ń ṣe é ní o torí wọ́n ní ó dàbí pé apá àárín gbùngbùn àríwá gangan ìnà gómìnà ni wọ́n fẹ́ fi ara tì sí ojúde nìròyìn yẹn wà nínú ìwé ìròyìn The Nation ṣẹ̀wárí lójú ìwé kẹfà ìwé ìròyìn Sunday Tribune ibẹ̀ ni ìròyìn eléyìí wà o wọ́n ni ọ̀rọ̀ tí ń jáde o láti inú ìjọ kátólíìkì àwọn ti ní àní-àní ò sí ń tà wọ́n ń tà wọ́n o àwọn ò tiẹ̀ ṣetán láti ṣe àtìlẹ́yìn fún ẹnìkankan nínú ìbò gbogbogbò tọdún 2023 bí wọ́n ṣe ń pe amọ̀ rẹ̀ lágbo tẹ̀kọ́ ojú ìwé ọgbọ̀n níwé ìròyìn Sunday Tribune fi àkórí eléyìí sí o wọ́n ní àjọ jambu ti sọ̀rọ̀ wípé ìdánwò UTME yóò wáyé ní ọjọ́ kẹfà oṣù karùn-ún àti pé ìforúkọsílẹ̀ rẹ̀ yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì eléyìí ti àwàánú ẹ̀ yìí. kó tó di pé a kọjá lọ sí ojú ọjà ẹja tó sáré bá tètè láwọn àkòrí ìròyìn míì ta gan ni rẹ̀ kó tó di pé a kọjá lọ sójú ọjà o ẹni tí í ṣe gómìnà ti ìpínlẹ̀ Bauchi òun náà ló sọ̀rọ̀ jáde ó ní èmi ti sọ fún Àtíkù o pé ẹ wo ẹ ti dàgbà jù láti díje du ipò àrí orílẹ̀-èdè nàìjíríà kẹ́sì pé ẹ fẹ́ wakọ̀ ìṣàkóso orílẹ̀-èdè nàìjíríà ó lóun pé kí bàbá kí wọ́n lọ rèé fi ẹ̀yìn tì ìwé ìròyìn Sunday Punch jábọ̀ yùn ojúwé kẹrin ó lé ní ogójì ó ní wọ́n pàtẹ́rò yẹn sí ṣẹ̀wárí nílùú Ilé-Ifẹ̀ wọ́n ní ẹni tí ṣe kábíyèsí ọ̀nìrìṣà wọ́n ní bàbá ti kéde ìṣèdè o látàrí ti àwọn adigunjalè kan eléyìí tí wọ́n ya bò wọ́n nílùú Ilé-Ifẹ̀ káwákù lórí iyùn ojú ìwé kẹsàn-án ni mo ti gán níròyìn yẹn nínú ìwé ìròyìn Sunday Punch bẹ́ẹ̀ ni mo tajú kán rí ìròyìn tó ní í ṣe pẹ̀lú ti ẹ̀ka ètò ìlera ojú kẹrin ó lé ní ogójì òun náà ni wọ́n gbé ìròyìn yẹn sí wọ́n ní àìsàn ibà ọ̀rẹ̀rẹ̀ eléyìí tá a mọ̀ sí Lassa fever wọ́n ní kò dín ní èèyàn méjì ó lé ní ọgbọ̀n thirty two tó gba ẹ̀mí wọn o láàrin ọ̀sẹ̀ mẹ́ta péré ìgbà wọn wá gbé gègélé wọ́n ní ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó dín ẹyọ kan òun náà ni àwọn èèyàn tí àìsàn ọ̀hún tọ́mọ̀ ti ta lé láwọn ìpínlẹ̀ mẹ́rin ó dín ní ọgbọ̀n ní yíká orílẹ̀-èdè wa Nàìjíríà bákan náà lára àwọn ìròyìn eléyìí tó tún jẹ́ gbajúgbajà òun náà ni ìròyìn kan tí wọ́n ti ń fò tẹ́lẹ̀ o wípé ǹjẹ́ jẹ́ mọ̀ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní owó kan tó dín fẹ́lẹ́ẹ́lì ní igba mílíọ̀nù dọ́là òun ni wọ́n ná láti fi ṣe àtúnṣe sí ẹbú ìfọpo tí ń bẹ nílùú Pọ̀rákọ́tì wọ́n ní ìjọba wọ́n tún ti wá ń gbà lérò pé owó kan tó dé fẹ́lẹ́lí ní mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún dollars iyún ninety eight million dollars làwọn ó tún ná wọ́n ní kódà kò ní í tán síbẹ̀ wọ́n tún ti yàwó kan náà sọ́tọ̀ tíyùn náà tó dín pẹ́sẹ́pẹ́sẹ́ ní bílíọ̀nù lọ́nà ogún náírà ojúwe kọkànlá níròyìn yẹn wà nínú ìwé ìròyìn Sunday Punch bí ó ṣe ẹjá gbàbẹ̀ ká kọjá lọ sójú ọjà ká gbégbá pápápá ọmọ alájẹ ni wá bá a bá lọ tá a bá padà dé lójú ọ̀gbagadè ìròyìn ajá balẹ̀ níkànnì fresh ilé orin challenge ńbàdàn lẹ́ẹ̀tì bá wa. ajá balẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀. kẹ́kẹ́kẹ́ gbìgbìgbì ó ti máa gbọ́ bó ṣe ń dún Pasuma ń bọ̀ nínú Ìbàdàn láti wá dàlúbọ̀lẹ̀ láyàjọ́ olólùfẹ́ February fourteen wo ohun gbogbo ti sẹ̀ ní mìnìjọ̀jọ̀ tó mi àlàgbà ní Osmark Hotel and Suites ti ń bẹ lórí àkàlà lẹ́yìn Anchor Mall Saunis Estate lóhun gbogbo ti máa ṣẹlẹ̀ ń máa bọ̀ pẹ̀lú olólùfẹ́ rẹ̀ wá jayé rúra pẹ̀lú àlùjọ tó ta lẹ́nu látọwọ́ Pasuma wonder ọmọ ìyàwó ànábì Mr MMM. Àlàbí DJ Scopeman àti Láìdé Bákàrẹ̀ ààbò tó péye ń bẹ ọyẹ́ rere tó ń bẹ́ẹ̀nbẹ́ gan tún nàgbà láìsí tàbí ṣùgbọ́n èrò tòun tẹ̀sẹ̀ wìtìwìtì ó di Osmark Hotel and Suite lórí Akala lẹ́yìn Anchor Mall February fourteen àyájọ́ olólùfẹ́ tọdún yìí máa ta lẹ́nu yàtọ̀ jẹ́ máa já tán aago méjìlá ọ̀sán sáago mọ́kànlá òru lẹ́tọ̀ regular ten thousand naira VIP one fifty thousand two hundred thousand naira ní silver gold three hundred thousand platinum five hundred thousand fún àlàyé kíkún ẹ pè nọ́mbà yìí zero eight one six one seven zero five four zero five. Welcome to Country Kitchen, a modern restaurant that serves both local and continental cuisines as you like it. Meat pie, burger, shawarma, donuts with ice cream and others. At Country Kitchen, you will also enjoy local meals like never before with assorted meats and fishes such as fresh fish, stockfish, momo, bokoto with garnished, fried or roasted snail and chicken and many more that go along with fried rice, jollof rice, German and bean porridge, egbo, and going to mention. Asian Butterfield. Country Kitchen's bread is succulent and tasty. At Country Kitchen, their servers, attendants, and other members of staff are very courteous. Country Kitchen restaurants are sited in hygienic environments in Ilefe, Oshogbo, Ibadan, Abeokuta, and other cities in Nigeria. Country Kitchen also caters for event needs. For inquiries, please call 080 Country Kitchen. So sweet. ọlọ́wọ́ ìyanu mo fẹ́ rọwọ́ ìyanu rẹ. nípasẹ̀ ìfàmì òróró yẹn gbogbo ìdẹ́sẹ̀ tó fẹ́ jẹ́ fúlàmì òní ti CAC monday tọ̀ ni ọlọ́run sọ fún pé lọ́rùn monday thirty first jan mọ́jọ́mọ́ ọjọ́ kìíní oṣù kejì òun fẹ́ ti pàṣẹ ìfàmì ròyìn àti májẹ̀mú jáàjà gàkú olórí gbogbo èèyàn night of covenant and anointing àkórí ẹ̀ agbára ìfàmì ròyìn power of anointing gbogbo ogun ló máa ṣe o gbogbo tó dàbí òkè níjẹ́ sùnmọ́ àtàrí ẹ̀ bá ní pàṣẹ ìfàmì ròyìn ìwọ náà máa bọ̀ wá ní ìbápadì ọlọ́run àlàyé nípa àmì òróró yẹn lórí àwọn wòlíì máa jẹmọ́ àtàwọn olórí ẹ̀mí bí káàmì rí ẹ bọ̀ ẹ̀sítọ́ parẹ́mọ́ táìwọ̀ ogun bíi tọ́lú èmi tó yẹ ọ̀pẹ̀yẹmí madu máyọ̀ wáàlì wọlé olúfẹ́mi òní ni wọ́n máa gbá gbogbo èèyàn lálejò gbogbo ẹ̀ ní prayer six tó wà lẹ́lẹ́nu sọ́sọ́ náà ọ̀ níbàdàn nípasẹ̀ ìfami òróró yàn gbogbo ìdè máa já gbogbo wa lájọ máa sọ testimony. bíkú ṣe lágbára tó kò sólóògùn tó lè rí ti ikú ṣe lè o bí kú ṣe làgbára tó bí kú ṣe làgbára tó lóògùn tó lè rí tí ikú ṣe. ikú dóró ikú ṣèkà ìbáṣepá ìkúláyé aráàgbàǹdà èyí ni láti kéde ìpapòdà ọmọọba rasheed adigun owó ìyá olórí ẹ̀ka omíbìkẹ́ nínú ẹbí ìbá olúyọ̀lé ẹni ọdún mọ́kàndínlọ́gọ́rin seventy nine years ni wọ́n kan tó jáde láyé a ó ṣe àdúrà ọjọ́ kẹjọ nílé wọn tó wà ní mọ́níyà ẹlẹ́bú níjọba àbílẹ̀ àkínyẹlé lónìí sunday ọgbọ̀njọ́ oṣù ní dédé aago mẹ́wàá òwúrọ̀ ọ̀pọ̀ ọmọ àti ọmọ ọmọ adigun owó ìyá olùkéde olóyè nureni adébáyọ̀ àkànbí gbọǹkà olúbàdàn tí wọ́n tún ṣe àròlé ìbọn olúyọ̀lé fún gbogbo ẹbí. bí ṣe lágbára tó bí ṣe lágbára tó kò sólò fún tó lè retí kò know I like dark lighting. Right. Take me, take me anywhere I will go. Rejoice Place Supermarket. Ẹ̀hẹ́n. Ilé ìtajà ìgbàlódé tẹ́ ẹ ti lè rí ohunkóhun tẹ́ ẹ bá ń fẹ́ rà. Láìsí wàhálà tàbí pákáleke. Ti dùnnú ti fọkànbalẹ̀ làwọn èèyàn fi ń ná Rejoice Place Supermarket. Torí pé kò sóhun tí wọ́n wá débẹ̀ tí wọ́n rí. Oríṣiríṣi daily needs bíi beverages, toiletries, packaged imported and local foods. Ìyẹn àwọn oúnjẹ ilẹ̀ yá àti tòkè òkun tí wọ́n ti ṣe lọ́jọ̀. Ohun mímu ẹlẹ́rìndòdò lónìí rọ̀rùn. Tó fi mọ́ imported wines lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni àtẹ̀yítẹ̀ rò lọ́kàn yẹn gan. Ìrọ̀rùn lọ́jà ọjà wọn owó wọn ò sì gun pa tẹ̀ríntọ̀ yàyà ni wọ́n fi máa dá yín lóhùn láàyè tó rọjú ẹ kàn sí rejoice place supermarket lẹ́ni ní forty two liberty road by bọ́láìgì bus stop adjacent db filling station òkè àdó ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one eight seven one five four two five six tàbí zero nine zero nine eight eight eight zero one five three wọ́n wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ at rejoice Play supermarket rejoice Play supermarket òǹtajà pàdé òǹrajà gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ nítorí pé àwọn ọ̀run sọ̀rọ̀ gu ọlọ́run tí òfurufú náà sì ń fi ṣe ọwọ́ rẹ̀ hàn bó bá wa rí bẹ́ẹ̀ ẹ ṣe jẹ́ ká nìṣó ní júdà ká jọ lọ hó ìhó ayọ̀ sí olúwa ọlọ́run. ọlọ́run Juda mega post twenty twenty two tí yóò wáyé ní monday january thirty first ọdún twenty twenty two yìí ní malete baptist church nìbàdàn judah mega praise àkànṣe ètò orin ìyẹn ọlọ́dọọdún ni tá a fi sọrí ọjọ́ bíi aláṣẹ àti olùdásílẹ̀ fresh fm nigeria ọ̀nàwé yínká joel ayéfẹ́lẹ́ mon Juda mega praise twenty twenty two featuring powerful songs of praise from a-list gospel artists yínká ayéfẹ́lẹ́ and the Makers. Láre Tẹríba Mike Abdul Bísí Aláwìyé Adégbòdò Twins Bùkọ́lá Akin Adéṣẹ́wẹlẹ̀ Jésù Bídèmí Ọláọba Babátúnmiṣe Yétúndé Ààrẹ Ẹ̀ṣà Ìgbẹ́kẹ̀lé Gòkè Bájọwà Elijah Akíntúndé Ọlọ́run sọ bẹ́ẹ̀ Kẹ́mi Ológo Àrà Ṣẹ́gun Adéwọlé Bàbá Kòkòrò Káyọ̀dé Òyewọlé Ajídára Testimony Chaga pẹ̀lú àwọn ìlú mọ̀ọ́ká panilẹ́rìn bíi Wòlíì Àgbà MC Remote Pétérù MC Acapella Nepa Boys àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ host Rev Kẹ́hìndé Àlàbí ẹ̀ ẹ má gbàgbé àti wá pẹ̀lú nǹkan àbomú yín o juda mega praise ní january thirty first twenty twenty two yìí àlẹ́ ọ̀pẹ́ àti ìyìn náà. wa gbàyìn wa wàá bọ̀ wa gbàyìn wa ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti dàrú nípa ìgbọ́ra ẹni yé lólùyàwó ẹni bí ẹni lùbàrà pàápàá jùlọ nípa ìrọmọ bí tàbá ìlẹsẹdẹdẹ ọmọkùnrin lọ́dọ̀ aya rẹ̀ èyí ló máa rí ọlálọmí àmọ̀lé àti kọ́mọláfẹ́ ọláìyá pẹ̀látìlẹ́yìn fresh one oh five point nine fm ìbàdàn ṣàgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tá a pè ní okun ìfẹ́ láti fi mọ́tòdé bá gbogbo nǹkan wọ̀nyí sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí ní ìdánilẹ́kọ̀ọ́ yìí ó wáyé nínú gbọ̀ngàn music house ilé oní challenge ìbàdàn bẹ̀rẹ̀ láago méjì ọ̀sán gẹ́gẹ́ dókítà akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ìṣègùn òyìnbó wà ń kalẹ̀ láti máa tẹ́tí gbàlà yeye nípa ìrọmọbí tí wọ́n sì máa sọ ntọ́fà àtọ̀nà àbáyọ pẹ̀lú dókítà onímọ̀ ìṣègùn ìbílẹ̀ ọmọbọ́láńlé ọláoyè tó sì gbéra àti gbà bẹ́ẹ̀ egbòogi ìbílẹ̀ amárokùnrin gbá yagiyagi tó tún ṣagbátẹrù ìdánilẹ́kọ̀ọ́ yìí ọ̀pọ̀ ni ó sì tún wà ńlẹ̀ lọ́jọ́ náà ọgbà bẹ́ẹ̀ ni wọ́n máa dá ènìyàn pẹ̀lú òfin tó rọ̀ màkà máa lu ìyàwó ẹni. prophetess fúnkẹ́ adétúbẹ̀rù she matters náà ń bọ̀ láti bá wa sọ̀rọ̀ nípa ìbágbépọ̀ lọ́kọ̀láyà fẹ́kùnrẹ́rẹ́ àlàyé pé zero eight zero three three five oh four seven oh four àti zero eight zero seven seven seven seven seven eight two one ìdánilẹ́kọ̀ọ́ òkun ìfẹ́. Without strong watchdog institutions, impunity becomes the very foundation upon which systems of corruption are built. And people's indifference is the best breeding ground for corruption to grow. Thus, the very reason your state government is ready to fight all forms of corruption to a standstill through the establishment of the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Yes, we must all speak out when public funds are diverted to personal pockets, even through fake government receipts and tickets. When contracts are awarded are not done at all or only completed on paper after the release of fund. Speak out! When favoritism is celebrated above hard work and right, when you're threatened or victimized for refusing to take or give bribe, speak out! If you discover any unlawful act in any government ministries, departments, and agencies, speak out by contacting the Oyo State Anti Corruption Agency, Oyaka, with your petitions at quarter 473 Fajimi Street, Agodi, Ibadan. Note, petition must be evidence based and no anonymous petitioners. It's, it's tolerance for any form of corrupt practices in Oyo State. This message is sponsored by the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Ajabale, Ajabale. ajá balẹ̀ ìròyìn àpébà bá ti dé látọjú ọjà á hmm. bẹ̀rẹ̀ sí ni mo já sí lódìdí lódìdí ni ká sì sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ ìyàwó ọmọlúwàbí ni ẹ sì ti kúkú mọ̀ wá mọ ìṣe ọmọlúwàbí tí a ó jẹ́ kí á bẹ̀rẹ̀ sí ni mo fún yín tán lódìdí lódìdí o lélẹ́yìí tó jẹ́ wípé èmi ó sì fi ṣẹ̀wọ́ làárọ̀ yìí inú ìwé ìròyìn The Nation gangan òun náà ló gbé ti gbé jáde wọ́n kọ sí ọwọ́ òkè kí gbogbo ojú ó lè rí ni o wọ́n ní ọ̀rọ̀ tí ń jáde látẹnu Bala Muhammed ọ̀la ọ̀rọ̀ mọ́lẹ̀ wa ń kéke ẹja lọ wo ń tọ́lá mọ́lẹ̀ lójú ìwé kẹta níwèé ìròyìn The Nation wọ́n ní lórí tani ẹni náà tí ó tẹsẹ̀ bọ́ bàtà rẹ̀ ńgbà tí ààrẹ Muhammadu Buhari bá bọ́ba bọ́ọ̀lẹ̀ tán ní ọdún 2023 wọ́n ní Bala Muhammed ti la ọ̀rọ̀ mọ́lẹ̀ gómìnà ti ìpínlẹ̀ Bauchi ìgbà tí ń sọ̀rọ̀ ó ní àní àní ò sí ẹmọ́jẹ́ awulẹ̀ jara wáyàn ọ̀rọ̀ àmọ́ sún ipò ààrẹ Bobby bọ́sọ̀hún kò ṣẹlẹ̀ kankan ó ní bá a bá fẹ́ tan ara wa òun nìkan náà ni ọ̀rọ̀ kù o kankan láti apá gúúsù kan mọ̀ pé àwa náà ni ààrẹ ń sún bọ̀ lọ́dọ̀ ó ní nítorí kí n la ó ní àní àní kankan ò sí o ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà àríwá alẹ̀ yìí ẹ̀ lọ́ọ́ tẹ gbọ́dọ̀ wá north lọ́lá rẹ̀ ó ní bí Buhari bá sì ti ń kú o àjẹpẹ́ ẹni tí ó tún tẹ̀lé Buhari lẹ́yìn náà ó tún gbọ́dọ̀ wá láti apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà ni o ó ní iṣẹ́ rí ọ̀rọ̀ wípé ìbò 2023 káwá mọ̀ wò pé bákan àbí bákan àbí bákan o kò sí ń tọ́jọ́ apá àríwá òun náà ni ààrẹ ó ti wá o lọ́dún 2023 bó ti ṣe wà nìyẹn ọgbà tí òun sọ̀rọ̀ òun tó fulẹ̀ ní ìdáhùn ti bẹ̀rẹ̀ sí ní jálè lórí torí pé ìsọ̀rọ̀ ń gbèsè òun náà ni ẹnì tó jẹ́ ààrẹ ìyẹn fún ẹgbẹ́ àwọn Ìgbò Ohanaeze Ndigbo lágbàáyé ọ̀jọ̀gbọ́n George Obiọzọ lòun náà yà á sọ sí i Obiọzọ ni àbẹ́ẹ̀mọ gbọ́ ọ̀rọ̀ tí ń jáde kẹ̀ ṣe rí àní àní ò sí o ohun tí ó gbọ́dọ̀ wáyé lórílẹ̀‐èdè Nàìjíríà òun ni kí ipò ààrẹ kó sún kó sì jẹ́ eléyìí tí yóò sún wọ́ sí apá ibi tí a ti ń pè ní gúúsù orílẹ̀-èdè yìí o ó ní tó bá ṣe pé kí ipò ààrẹ kọ́ mọ́ sùn à nǹkan fẹ́ yẹgí nánu o wọ́n ní nígbà tó bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ náà léde ó ní ẹ wò ó ńgbà bá sọ wípé a pín nígun nígun igun òṣèlú lórílẹ̀‐èdè nàìjíríà tó wá jẹ́ pé apá abìkan nìkan òun náà ni a pé ààrẹ ó ti mọ̀ wá ó ní ní báyìí àní àní ò sí gbogbo nǹkan eléyìí tó jẹ mọ́ à ń gbé ipò ààrẹ jáde ní ọdún 2023 nínú gbogbogbò ẹ jẹ́ kó sún súnsún rẹ̀ gangan ẹ làwọn fara faramọ́ ń tà wọ́n o bẹ́ẹ̀ béèyàn kan bá wá pé bákan ní kankan kò sí ń tọ́jọ́ wọn ni ọ̀rọ̀ tí sì ń jáde hùn látẹnu Bala Muhammed ń tiẹ̀ ń tiẹ̀ lánàá tí ìṣọjọ́ ẹ ti Friday nígbà tí ń sọ̀rọ̀ wọn ni kò sí lẹ́yìn pé òun gangan fúnra lára rẹ̀ gangan òun náà ń dáàfún tòlótòló wípé báyà kínní ọ̀hún ajẹ́mọ̀ sànbọ̀ lápá ọ̀dọ̀ tòun wọ́n tó ìròyìn yẹn o ó gùn ó dẹ̀ pọ̀ ojú ìwé kẹta ìwé ìròyìn the nation ló wà belenja mọjá ságbàgbọ. ajá balẹ̀ ìròyìn tẹ̀ síwájú lójú ìwé kẹta ibẹ̀ lèmi náà ti kọ́kọ́ taari ìròyìn àkọ́kọ́ sórí afẹ́fẹ́ làárọ̀ yìí o níbi tí wọ́n gbé ń jábọ̀ ìròyìn tí wọ́n pé ó ṣeé ṣe kí yíya kúrò látinú ẹgbẹ́ òṣèlú APC bọ́ sínú ẹgbẹ́ òṣèlú míì kó wáyé láàrin ọ̀sẹ̀ tuntun eléyìí tá a kó sí yìí o pẹ̀lú bó ṣe jẹ́ pé nínú ọ̀sẹ̀ yìí gangan ló ṣeé ṣe kí wọ́n búra fún àwọn olóyè tí wọ́n tẹ́wọ́ gba yè ṣàkóso dídarí ẹgbẹ́ òṣèlú APC láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ń bẹ yíká orílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC eléyìí tínú ń bí ló tún ṣeé ṣe kí wọ́n yà kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ta kọ́sọ́ bọ́ abẹ́ àbúradà tẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP pẹ̀lú bó ṣe jẹ́ pé nínú ọ̀sẹ̀ yìí gangan òun náà ni àwọn olóyè eléyìí ti ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n yàn láwọn ìpínlẹ̀ gbogbo tí ń bẹ yíká orílẹ̀-èdè wa Nàìjíríà ìyún àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ tuntun láwọn ìpínlẹ̀ ni o wọ́n ní nínú ọ̀sẹ̀ yìí ló ṣeé ṣe kí wọ́n búra fún wọn wọ́n ní bọ́rọ̀ bá ti wá rí báyìí a jẹ́ pé ìrètí àwọn igun míì eléyìí tó bá jẹ́ pé nǹkan ọ̀sẹ̀nure fún a jẹ́ pé ìrètí wọn ọjà sófo nù o wọ́n ní fún àpẹẹrẹ nípínlẹ̀ tèkó wọ́n láwọn igun kan eléyìí tí wọ́n ń ṣe àtìlẹ́yìn fún Ọlájídé Adédìran tọ́pọ̀ èèyàn mọ̀ sí Jandor wọ́n láwọn náà ni wọ́n ti já kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n sì ti yà bọ́ sínú ẹgbẹ́ òṣèlú PDP láàrin ọ̀sẹ̀ eléyìí tó rékọjá lọ yìí gẹ́gẹ́ bí ìwé ìròyìn Sunday Punch bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní púpọ̀ lára àwọn igun míì eléyìí tó lè ṣeéṣe kí nǹkan kọ́mọ̀ṣẹ́nu rẹ̀ fún òun náà ni àwọn náà ni wọ́n fẹ́ máa gbé ìgbésẹ̀ pé wọ́n kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC nínú ọ̀sẹ̀ eléyìí ta kó sì yìí o wọ́n nítorí bá méjì kan wọ́n ní ìgbìmọ̀ aláṣẹ eléyìí tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú APC lókè wọ́n ló ṣeé ṣe kọjá wípé àwọn igun eléyìí tí wọ́n fara mọ́ àwọn gómìnà ní tìbútòrò orílẹ̀-èdè wa Nàìjíríà nìkan ni wọ́n pé àwọn dámọ̀ o gẹ́gẹ́ bí igun eléyìí tí í ṣe ti ẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wọ́n ní fún àpẹẹrẹ ní ìpínlẹ̀ Kano wọ́n ní wọ́n ń dúró de ìdájọ́ ilé ẹjọ́ o wọ́n ní ní ìpínlẹ̀ Kano yìí wọ́n ní ìdájọ́ eléyìí tí wọ́n ń dúró de wọ́n ní gbà tó pọ̀pọ̀ wáyé òun náà ní ilé ẹjọ́ ni wọ́n mọ̀ sọ wípé àwọn igun eléyìí tí wọ́n jẹ́ ti sẹ́nitọ̀ Ibrahim Shekarau wọ́n ní àwọn gangan òun náà ní igun tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú APC eléyìí tí òfin dámọ̀ wọ́n ní ṣe wárí ní àwọn ìpínlẹ̀ yòókù àwọn ìgbìmọ̀ aláṣẹ tẹgbẹ́ òṣèlú APC wọ́n ló ṣeé ṣe kó jẹ́ wípé àwọn igun tí wọ́n fara mọ́ àwọn gómìnà láwọn ìpínlẹ̀ yìí òun náà ni igi yóò wó sọ́dọ̀ wọn o tó sì jẹ́ pé láwọn ìpínlẹ̀ tó wípé wọn ò ní gómìnà ńbẹ̀ tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú APC wọ́n ló ṣeé ṣe kó jẹ́ wípé àwọn èèyàn tí wọ́n nífàn lẹ́ẹ̀kan náà tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC wọ́n ló ṣeé ṣe kó jẹ́ pé àwọn igun tí wọ́n ń kó sòdì òun náà ni ẹgbẹ́ ni wọ́n pé àwọn dámọ̀ gẹ́gẹ́ bí ojúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú APC wọ́n ṣe ní àlàyé wọ́n ní ìgbìmọ̀ pẹ̀tùsáwọ̀ kan eléyìí tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n sáré gbé kalẹ̀ nílànà pápápá pé kí nǹkan kọ́ mọ̀ bá dojúrí nínú ẹgbẹ́ òṣèlú náà tó sì jẹ́ pé sẹ́nitọ̀ Abdullahi Adamu wọ́n ló ń lé léwájú wọn wọ́n ní ìgbìmọ̀ ọ̀hún fẹ́ kàn tẹ́lẹ̀ wọ́n ní ọ̀la tí ṣe ọjọ́ ajé Monday náà ló yẹ kí wọ́n tẹ́ pẹpẹ gbogbo àbọ̀ eléyìí tí wọ́n ṣiṣẹ́ lé lórí ló yẹ kí wọ́n gbé síwájú ẹgbẹ́ o gẹ́gẹ́ bí àtẹ ẹgbẹ́ òṣèlú náà gẹ́gẹ́ bó ti ṣe làákalẹ̀ wọ́n fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní ní ọjọ́ ajé monde òun náà ní ìgbìmọ̀ ọ̀hún ló yẹ kí wọ́n tẹ́ pẹpẹ àbọ̀ síwájú ìgbìmọ̀ aláṣẹ tẹgbẹ́ òṣèlú ọ̀hún lólùlé ẹgbẹ́ òṣèlú náà ti ń bẹ nílùú àbújá o wọ́n ní kẹ́sì máa wo àwọn ìgbìmọ̀ yẹn wọ́n ní wọ́n máa gbìyànjú wọ́n ṣe takuntakun wọ́n nítorí ibà méjì kọ́ nǹkan bí ìdá márùn ó dín ní ọgọ́rùn-ún ninety five percent wọ́n ní òun náà ní iṣẹ́ ilé tí wọ́n ti mú ṣe wọ́n sì pé lára àwọn ìpínlẹ̀ tí wọ́n ṣe àbẹ̀wò sí òun náà láti rí ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Ọ̀ṣun Kwara Gombe ìpínlẹ̀ Kano àtàwọn ìpínlẹ̀ míì níbi tí wọ́n ti fura wípé ó ṣeé ṣe kọ́mọ rúgbó bọ̀ ńbẹ̀ ẹ wo ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ bí mọ́ mẹ́nuba bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí rẹ̀ ẹ lọ rèé gba balance ìròyìn yín lójú ìwé kẹta nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tòní. ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú alága ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ̀ APC eléyìí tí wọ́n pe àwọn gómìnà gan ọmọ bíi tí ààrẹ yóò padà darí ọkọ̀ gbàǹbẹ̀ ó ń bẹ o lójúde ìwé ìròyìn The Nation tí ó ṣe bẹ́ẹ̀ tó ń kí ìròyìn eléyìí tí ó kàn lẹ́yìn o mhm. wọ́n ní bó ti ṣe jẹ́ pé gómìnà ti ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún bóyí ṣe sọ yanya wípé ẹ wò ó àní àní ò sí gbogbo ọ̀nà tí àwọn ọba gbà fi yan alága tuntun ọ̀hún ọ̀dọ̀ ààrẹ oná ni àwọn ò ti gbà táwọn fi mọ igun eléyìí tí yóò bọ́ sí wọ́n ní àmọ́ ní báyìí o bí ọ̀rọ̀ ọ̀hún bí ó ti ṣe ń lọ báyìí ẹ̀ ajá wípé gbogbo wọn pátápátá o ni wọ́n sì wà lẹ́nu bó o láṣẹ tó ọ̀nà wo ni ó gbà ojú ìwé kẹta ni ẹ ti yẹ̀rẹ̀ orí ń wò délẹ̀ táwọn náà fi kín eléyìí tí ẹ ti kọ́kọ́ gbọ̀n lẹ́yìn ẹ wá já lọ tààràtà sí ojú ìwé kejì ìwé ìròyìn Sunday Tribune ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ wípé ọmọ tó ti ṣe bẹ́ẹ̀ ó ti ń di fanfa o láàrin àwọn àgbààgbà méjì ní ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP wọ́n ní ìdí abá òun náà sì ni wípé Wike àti Ayu ni wọ́n jọ ń fa kínní ọ̀hún mọ́ra àwọn lọ wọ́n ní ìdí abá ohun tí wọ́n ń fà gangan lọ́mọ ní ń ṣe o pẹ̀lú ta ni yóò gba tíkẹ́ẹ̀tì láti díje lẹ́gbẹ́ òṣèlú PDP kó nawọ́ sókè ńgbà wọn bá jìgbó tán ní abẹ́ ẹ̀tì ẹ̀gbẹ́ wọn níbi gbogbo ọ̀rọ̀ ọ̀hún bó ti ṣe ń lọ̀hún ló jẹ́ pé ẹni tó jẹ́ alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú PDP nílẹ̀ yìí ọ̀mọ̀wé Iyocha Ayu tòun ti gómìnà ti ìpínlẹ̀ Rivers Nyesom Wike ni wọ́n ti jọ lọ́ọ̀ kankan mọ́ra wọn lọ wọ́n ní ọ̀nà èyí ti alága ẹgbẹ́ òṣèlú PDP tí òun ń gbà èèyàn ayò wọn ni náà ni ó dàbí pé kọ̀mọ̀tẹ́ Wike lọ́rùn wọn ni Wike ní ohun ọ̀fẹ́ o bó ṣe jẹ́ pé ẹ̀tù wa lọ́mọ bíọ́n kan tí wọ́n pé àwọn ti bínú àbí àwọn òwúlẹ̀ ṣẹgbẹ́ mọ́ kẹ̀tù aláìtúnṣe mọ̀ wá bá kan àbá àpòjọ́bọ̀ okùn sí ọlọ́run wọ wọn wọnú ẹgbẹ́ ni o àbá àfọwọ́ kọ́ wọn wọnú ẹgbẹ́ ní kí á dé kí n la òun ò rò pé irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ lè jẹ́ ó ní ẹ wá gbọ́ dáadáa mo wí náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ìkónisòdì eléyìí tí ayù kó àwọn èèkànkan sòdì inú ẹgbẹ́ pé káwọn lọ́ọ́ bá rẹ̀ lè yí tẹ́lẹ̀ ẹ bọ́rọ̀ òwu olóyè olùṣègùn ọbásanjọ́ tí wọ́n sì gbéra tí wọ́n lọ ń pẹ́ mọ́mọ́ lọ ó ní wọ́n lọ o nígbà tí wọ́n wà á débẹ̀ ńkọ́ èsì wo wọ́n mú bọ̀ ńbẹ̀ ó ní bàbá jẹ́ oyè wọn pé òun ọ̀ṣẹ́gbẹ́ òṣèlú PDP mọ́ èní nù èkejì ni pé òun ò tiẹ̀ ṣe láǹtarabo òṣèlú mọ́ àgbàlú ńlò ń dà báyìí ó lára ń tóun wínú o àwa tá a wà nú ẹgbẹ́ ní ẹ̀jẹ̀ gbajúmọ́ níta bá fẹ́ tó sọmọ́ lẹ́gbẹ́ òṣèlú PDP bí nǹkan ó ṣe lọ wájú sí i èwo làbọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ lọ́mọ pé ọ̀kan lẹ́tà lọ́mọ bá ní tipa ti kúùkù wọn ni ayò sì ń pé àà bí ẹnìkan bá pé ló ń bí òun á lọ bá náà ni á gbọ́ tẹnu ẹ̀ á fi tò ó wọ́n ní àwọn ọ̀rọ̀ wọ̀nyí òun náà ni ó dàbí pé méjèèjì ni wọ́n jọ ń wo pé ọ̀nà báyìí ló wu èmi ká máa gbégbà báyìí ló wu èmi ń tèmi o tí wọ́n fi yàbá méjì yàpọ̀nà gan èèyàn báwọn àwò jíjá belenja ẹ̀wá jẹ́ àwò ọwọ́ ọ̀sàlẹ̀ lójú ìwé kejì ọ̀hún kan náà nínú ìwé ìròyìn Sunday Tribune tó jáde láàárọ̀ tèmi o wọ́n ní ẹnìkan tó náà jẹ́ àgbà bàbá ń sọ̀rọ̀ nípa òṣèlú lápá gúúsù gúúsù ilẹ̀ yìí olóyè Edwin Clark wọ́n ló ti sọ̀rọ̀ síta o ọ̀rọ̀ tó sì fi bóde ó ní ń ṣe pẹ̀lú ìbò gbogbogbò ọdún 2023 ni ó dẹ̀ wò bọ́bá ku ìràwọ̀ kan lójú sánmọ̀ tí wọ́n ní ká mẹ́wò lọ́tàn gbòòjù lára àwọn tí wọ́n ń jigbó àti gba tíkẹ́ẹ̀tì dupò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú PDP ńlẹ̀ yìí wọ́n ló ní ní tòun ń tòun o Sàràkí ń ló kì í síbẹ̀ òun gàgán náà sì ni òun ó ṣe àtìlẹ́yìn fún torí pé òun nìkan lòun rí sẹ́nẹ́tọ̀ Bùkọ́lá Sàràkí lẹ́ni tó ti kọ́kọ́ jẹ́ ààrẹ fún ilé ìgbìmọ̀ asòfin àgbà ńlẹ̀ yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní òun náà ló sọ wípé ó dáa jù nínú gbogbo àwọn títí náwó òkè pé àwọn fẹ́ jẹ ààrẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà àwọn èròǹgbà tí olóyè Edwin Clark fi sọ̀rọ̀ yẹ ẹ̀yin fẹ́ mọ̀ àbí ojú ìwé kejì ìwé ìròyìn Sunday Tribune ń ló wí gbogbo ẹ̀ sí ẹ̀ la yẹ̀ wò mẹ́. nílànà bá tètè ẹja mọ̀ bá tètè o kọ́ bá ṣe aláìtófáwọ̀ àtẹ̀yìn lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú owó níná láti fi gbọ́ bùkátà ìpolongo ìbò àti gbèdéke iye owó eléyìí tí adíje dupò òṣèlú kọ̀ọ̀kan nínú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan tí wọ́n lè lórí ọ̀fẹ́ láti ná ìlẹ́gbẹ̀mọ̀ aṣòfin àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n sọ̀rọ̀ nínú eléyìí tí wọ́n ti pé wọ́n ti ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní ìlẹ́gbẹ̀mọ̀ aṣòfin àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ṣe àgbéyẹ̀wò lọ́wọ́ o lórí iye pàtó tí èèyàn tó bá fẹ́ fíndúfíndọ̀ láti fi owó ta ẹgbẹ́ òṣèlú kan lọ́rẹ̀ iye tí wọ́n lè fi ta ẹgbẹ́ lọ́rẹ̀ àti iye tí ẹni tí bá ń díje nínú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan tí wọ́n lè ná wọ́n ní eléyìí náà ní ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ń ṣe lọ́wọ́ o síwájú ètò ìdìbò gbogbogbò lórílẹ̀-èdè wa Nàìjíríà tí ó máa wáyé tó bá di ọdún 2023 àti gẹ́gẹ́ bí àtúnṣe eléyìí tí wọ́n ń ṣe lọ́wọ́ lórí àbá òfin tó kan ti ètò ìdìbò síwájú kí wọ́n tó taari rẹ̀ sọ́dọ̀ ẹni tí í ṣe olórí orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ orílẹ̀-èdè yìí wọ́n ní àfọ̀mọ́ òun làwọn fẹ́ ṣe o fún ẹ̀ka ètò ìdìbò lórílẹ̀-èdè wa nàìjíríà tó sì wá jẹ́ pé àbá òfin yìí eléyìí tí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ti taari rẹ̀ sọ́dọ̀ wọn padà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n lò náà ní àgbéyẹ̀wò nímọ̀ tó ń lọ lọ́wọ́ lórí rẹ̀ tí wọ́n sì pé fún ìgbẹ́ lẹ́ẹ̀kejì wọ́n ní ó ṣeé ṣe ní kòpẹ́kòpẹ́ kí lè gbìmọ̀ asòfin àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà káwọn náà tún taari àbá òfin yìí síwájú ààrẹ pé káàrí ó buwọ́ lù ú kó sì di òfin pọ́nbélé wọ́n ní síwájú àgbéyẹ̀wò eléyìí tí ń lọ lọ́wọ́ yìí wọ́n ní òfin orílẹ̀-èdè wa nàìjíríà abala eléyìí ti ṣe àádọ́rùn rẹ̀ lẹ́ka tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìdìbò wọ́n ní náà ló pé ọwọ́ àjọ INEC nìkan ó náà ní agbára wà o kí wọ́n lè sọ pàtó iye táwọn èèyàn lè fínúfíndọ̀ láti fi tani lọ́rẹ̀ ẹni tí bá ń díje du ipò òṣèlú àbí àwọn èèyàn tí wọ́n bá pé àwọn tiẹ̀ fẹ́ ṣe agbátẹrù ẹnikẹ́ni tó bá fẹ́ díje dupò òṣèlú tó fi mọ́ àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ eléyìí tí wọ́n jẹ́gbẹ́ òṣèlú tí wọ́n fa adíje dupò kọ̀ọ̀kan kalẹ̀ wọ́n nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àgbéyẹ̀wò rẹ̀ òun náà ni ọ̀rọ̀ mọ̀ fi jáde wọ́n ní ẹni tó bá fẹ́ díje dupò ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ló jẹ́ pé owó eléyìí tí wọ́n lè fi gbọ́ bùkátà pípolongo àti gbogbo àwọn ìnáwó míì nínú ètò ìdìbò wọn ni wọ́n gbé e látòrí bílíọ̀nù kan náírà wọ́n sún sórí bílíọ̀nù márùn-ún náírà wọ́n níṣẹ́ wárí ẹni tó bá fẹ́ jìgbò fún ipò gómìnà wọ́n láwọn olórí ọ̀fẹ́ láti máa ná bílíọ̀nù kan náírà péré ìyún bẹ lójú ìwé kejì nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tàárọ̀ yìí ṣẹ̀wárí ìròyìn kan náà tó jáde ojú ìwé kẹfà ni wọ́n pàtẹ rẹ̀ sí wọ́n ní ẹgbẹ́ tó jẹ́ ti òbí àti olùkọ́ tá a mọ̀ sí PTA wọ́n ní wọ́n mọ̀ ké gbàjarè jáde pé ẹ gbà wá o ẹ rà wá kalẹ̀ àwọn ilé ẹ̀kọ́ kò sí ààbò ń bẹ̀ mọ́ o fún àwọn ọmọ wa ní tìbútòrò orílẹ̀-èdè nàìjíríà ẹgbẹ́ kan eléyìí tó jẹ́ ti àwọn òbí pẹ̀lú olùkọ́ lórílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n tún dà pè ní PTA wọ́n ní wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ sí ní kọminú kọmi òde lórí ipò tí kan dé dúró lórílẹ̀-èdè wa nàìjíríà látàrí ìṣẹ̀lẹ̀ ṣíṣe àwọn ọmọ báṣubàṣu ìṣẹ̀lẹ̀ ìjínigbé ìṣẹ̀lẹ̀ gbígba ẹ̀mí àwọn ọmọ láwọn ilé ẹ̀kọ́ tí ń bẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní ẹni tí í ṣe ààrẹ fún ẹgbẹ́ yìí haruna danjuma nígbà tí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ wọ́n lòun náà ló ṣe ní àlàyé pé àyà wọn mọ̀ já pàtì bẹ́ẹ̀ ni ominú sì ń kó àwọn o lórí àwọn ìṣẹ̀lẹ̀ àbáàdì eléyìí tó ti wá di tọ́rọ́ fọ́nkálẹ̀ o láwọn ilé ẹ̀kọ́ tí ń bẹ yíká orílẹ̀-èdè nàìjíríà tó sì wáá jẹ́ pé kò sí ààbò kankan fún àwọn akẹ́kọ̀ọ́ mọ́ wọn lọ bẹ̀rẹ̀ sí ní kalẹ́sẹsẹ ó pé bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé ní ọjọ́ kọkàndínlógún nínú oṣù kẹfà ọdún 2021 mọ̀débìnrin kan ẹni ọdún mẹ́rìnlá tó jẹ́ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ kan tí wọ́n ń pè ní Premier Academy tí ń bẹ nílùú Àbújá ó dárúkọ rẹ̀ ó pé Karen Abucha Akaga lórúkọ ọmọdébìnrin ọ̀hún o ó ní ìjẹ́jẹ́ mọ̀ wípé níṣe òun náà ni wọ́n mọ̀ fipá bá a ní àjọṣepọ̀ tó sì tún wá jẹ́ pé ọ̀rọ̀ yẹn gbẹnu tán wọ́n nítorí pé ọ̀rá àdáàbòbò òun náà lẹni náà lọ́mọ̀ tún yọ̀ǹda sójú ara ọmọdébìnrin ọ̀hún o eléyìí tó sì pàpà yọrí sí ikú rẹ̀ wọ́n ló tún sọ̀rọ̀ nípa tìmọ̀dékùnrin kan ọmọ ọdún méjìlá ọmọ ẹ̀kọ́ Dowen College eléyìí tí ń bẹ lágbègbè Lẹ́kí nípínlẹ̀ Èkó tí wọ́n pe orúkọ rẹ̀ ní Sylvester Oromoni ó pe ọ̀rọ̀ kú ọmọ ọ̀hún òun náà lọ́mọjà rìnrìn káàkiri orí ẹ̀rọ ayélujára eléyìí tá a mọ̀ sí íńtánẹ́ẹ̀tì tó sì jẹ́ pé títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ní kò tíì sí ìgbésẹ̀ kan gbòógì tá a fi lè pé àwọn èèyàn báyìí òun náà ni amòòkùnsìkà tí wọ́n ń bẹ nídìí ìṣẹ̀lẹ̀ yẹn wọ́n tó tún sọ̀rọ̀ ọ sọ nípa ọjọ́ kọkànléní ogún nínú oṣù àkọ́kọ́ ọdún eléyìí tá a wà yìí ó pé ìṣẹ̀lẹ̀ tọmọ gbẹnu tọmọ tó ṣẹlẹ̀ sí akẹ́kọ̀ọ́ kan ó wá bẹ̀rẹ̀ sí ní ka lẹ́sẹsẹ o àmọ́ ju gbogbo rẹ̀ lọ wọ́n ké sí ìjọba ni àti gbogbo àwọn tọ́rọ̀ gbèrú wọ́n ní kí wọ́n sànà tí ààbò tí ó fi dájú o fún àwọn ògo wẹrẹ wa àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bu omi ẹ̀kọ́ mu láwọn ilé ẹ̀kọ́ gbogbo tí ń bẹ yíká orílẹ̀-èdè wa nàìjíríà ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ wọn ò gbọ́dọ̀ ká jù bẹ́ẹ̀ lọ torí àsìkò náà ni ojúwe kẹfà lẹ́ẹ̀tì gba balance ẹ̀ nínú ìwé ìròyìn Sunday Punch. ojú ọjà ẹja ajá sí ajá balẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀ ìpàdé àdúrà olóṣooṣù bẹ́tàìdà one two three iṣẹ́ mi àti iṣẹ́ ìyanu tó ń ṣẹlẹ̀ lẹ́nu ọ̀nà bẹ́tàìdà lọ́jọ́ wọn ni ló ń ṣẹlẹ̀ níbi ìpàdé àdúrà yìí o. ẹgbẹ́ra lẹ̀. lórúkọ jésù ìwọlẹ̀ rí kan bàbá ṣe bí ọba lónìí kò máa bọ̀ ti dẹ́ o. ìpàdé àdúrà olóṣooṣù bẹ́ẹ̀ ṣáìdà one two three. tóṣù kejì ọdún tuntun tá a wà yìí. february twenty twenty two tún ti kó. tóṣù kejì máa wáyé ní tuesday on the one wednesday on the two àti thursday on the three. láago méje òwúrọ̀ kùtù lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta. nínú ilé ọlọ́run wa ṣe bí ọba quarters ṣe bí ọba bus stop. gbàrẹ́mú ìdí omi airport area ìbàdàn. onísọjí àgbáyé ni apọ́sù dr sm mustapha jẹ́bi. bàbá ṣe bí ọba. àtàkàkàtà àwọn olórí ẹ̀mí ló bá wà ń bẹ́ẹ̀ ti ṣe ní bẹ́tísáìdì àtọ́sù yìí. torí pé sóòrù ẹlẹ́kẹta. ó bọ́ sínú fifty day fasting and prayer tó lọ lọ́wọ́. wákàjọ pé yàwó èdè miracle working God. testimony rẹ̀ dájú lórúkọ Jésù bàbá. pẹ̀lú ọpẹ́ fún ọlọ́run ọba lónìí ló pé ogún ọdún tí ìyá wa Florence Ọláyẹmí Táyé Oyèwọlé fi àwa ọmọ rẹ̀ ẹbí àti ọ̀rẹ́ sílẹ̀ lọ sí ilé ayérayé àwa ọmọ rẹ̀ yetunde bankole àti Bọ́lárìnwá ṣe ìrántí rẹ lónìí àti lọ́jọ́ gbogbo máa sùn láyà olùgbàlà rẹ títí ọjọ́ àjíǹde sùn re o Ọláyẹmí Àpèkẹ́ Àṣàkẹ́ Èjìrẹ́ ará ìsokùn olùkéde Bánkọ́lé Oyèwọlé. bí a bá ń fi tún ewúrẹ́ yẹn ká ọ́. alágbàgbé kan. pọ́ǹpì onílẹ̀ tá a ti ń retí ti pẹ́ ń bàdàn. ìgbà tẹ́ ẹ wá dé báyìí ẹ júwe ọ́fíìsì yín fún wa níbo ni ilẹ̀ yín wà ẹ wo ọ̀pọ̀ èèyàn tó fẹ́ ra lẹ̀ tí pọ́ǹpì là ń dúró dè kó dé o. ẹ fọkàn balẹ̀ madam tí pọ́ǹpì àti bí akóredé àwa nìkan là ń talẹ̀ fún tọmọdé tàgbà ọ́fíìsì wa wà nọ́mbà twelve ọ̀làdòkun street ní bodijà ìbàdàn ilẹ̀ fáwọn ọmọ kéékèèké land for kiddies sítòsí hotel and resort lọ́nà àkànná one ninety nine thousand naira péré ni plọ̀tì ilẹ̀ kan sẹ́yìn náà rí gbó pọ̀ tó wẹ̀ lọ kọ́mpìnì mọ́níyà nítòsí train station àtẹ̀lé tó wà lágùnbà ìwó road ìbàdàn tó ti ní sí of o six hundred and twenty thousand naira ní àǹfààní san díẹ̀ díẹ̀ tó wà o ojú ẹsẹ̀ lẹ́yìn tó máa gba location ẹlẹ́ yìí láti january eighteen títí wọ february twenty eight ọdún yìí la fẹ́ fi ju ẹ̀dínwó lórí ilẹ̀ yìí síta o ẹ pè tẹlifóònù nọ́mbà yìí zero nine one five two two two two two zero five. tí pọ́ǹpì tẹ́rẹ̀ tí ti dé àti ìbàdàn àti. tí pọ́ǹpì concept developer that care yes. ajá balẹ̀ ajá balẹ̀. ìdílé sọ́nìkàn sọ́làjà olóòrọ̀ àti arógundádé sódẹ̀yìndé wọ́n fi àsìkò yìí kéde àdúrà ọdún eléyìí tí ó wáyé lónìí ọgbọ̀njọ́ oṣù kínní ọdún 2022 tá wà yìí fún ti ìrántí àwọn bàbá wa àtàwọn ọmọ ìdílé sódẹ̀yìndé lápapọ̀ bákan náà àkànṣe àdúrà yóò tún wà fún ìrántí bàbá wa olùbàdàn tí wọ́n gbéṣẹ̀ ọba saliu àkànmú adetunji ajé ògúngúnnísọ̀ kínní àti láti kí bàbá wa olóyè àgbà lẹ́kàn balógun kú oríire láti jẹ olùbàdàn tuntun nílẹ̀ ìbàdàn kádé pẹ́ lórí o olóyè mọ́gàjì wàsíù adébáyọ̀ gbàdàmọ́sí sódẹ̀ǹdé mọ́gàjì ìdílé sónìkàn sólàjà olóòrọ̀ arógundádé sódẹ̀ǹdé ńlọ ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà aṣọ ti jollof rice fried rice àsáró elédè ẹ̀wà àgọ̀yìn ègbò ẹ̀wò kákàdí ẹ̀ka dákẹ́ ni o ní country kitchen àyíká àwọn mọ́ tónítóní ní ọ̀yàyà àwọn òṣìṣẹ́ wọn gan yóni láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára dẹ́ta àmọ̀ sí country bread country kitchen wà nílé Ifẹ̀ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nu la àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n kọ̀ǹfàmù ẹ̀ dé góńgó bẹ́ẹ̀ sì tún zero eight zero three four two zero nine one zero six country kitchen ó Precious Cornerstone University PCU a faith-based institution located in the heart of the city of Ibadan, provides a student friendly and enabling environment to fulfill your dreams. Precious Cornerstone University is a true pan Nigerian university, currently with students from more than 22 states of the Federation. PCU is currently calling for admissions of new intakes and with a minimum score of 120 in JAM UTME with 5 level credits in English and mathematics alongside three other relevant subjects. You can enroll today in microbiology, mass communication, biochemistry, international relations, computer science, accounting, cybersecurity, economics, software engineering, business business administration, physics with electronics, actuarial science, industrial chemistry, banking and finance, industrial mathematics, and more. Direct entry admission for all ND and HND holders is also ongoing, and students with lower mark than 120 can also register for JUPEP. Enroll online today at www.pcu.edu.ng and follow the procedure. Or you can visit the precious Cornerstone University Campus 1 at Olaogun Odife Road, Ibadan, or call now 080 or 070 Four four two six three one three At Precious Cornerstone University, your place is here and your time is now. Makanaki Makanaki. <laughs> Mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò ní. Gbèrú nìkan kọ́, kọ́dà mo tún fa sọ́sẹ̀sì lọ. Tani tẹ́lẹ̀ ni, n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà. Wo fóònù rí, ó dúró kórìí ni. Bẹ́ẹ̀ni o, ojúlówó ṣe fífẹ́ bu gèje. Top success ni kò máa rò nípa rẹ̀. Tó o bá fojúlówó fóònù, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ. Tẹlifíṣàn, gbẹ̀dútọ́ milẹ̀ títì, fìríjì, air conditioner, wọ́sí masínì àti gbogbo ohun èlò létí ń lò náà pátá ìbàlọ́ọ̀bà ní top success tó fi máwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù àti laptop bọ́ọ̀sì sí ìrajà lọ́mọ fẹ̀bù kàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé o lè ra fóònù pẹ̀lú ìdá ọgbà péré tí fóònù ó sì di tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tó sì máa sàn yòókù díẹ̀ díẹ̀ díẹ̀ ìwọ náà kà sí top success ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹsẹ́ni cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́ care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight ó sì lè kàn sí ng ẹṣẹ olóore bàbá ẹlẹ́rù ni. ìrìn àjò mímọ́ lọ sórílẹ̀-èdè Jordan pẹ̀lú ìránṣẹ́ ọlọ́run alààyè Reverend and Reverend Mrs P.F. Ọwa ti ìjọ Christ Revival Miracle Center lọ́tẹ̀ yìí ògo ọlọ́run elédùnmarè máa farahàn láyé onípòjìpò tó bá bá wa lọ sí Jordan ọ̀pọ̀ tó ti tẹ̀lé wa lọ ló ń ròyìn ayọ̀ láfi tí wọ́n ń pe gbogbo ọmọ ọlọ́run láti darapọ̀ mọ́ wa nínú ìrìn àjò tí ń yí ayé ẹni padà níbi tí ó ti fojú kan odò Jọ́dánì tá a ti ṣèrìbọmi fún Jésù àyè tí dárúkọ nínú bíbélì. a máa gbéra ní ọjọ́ karùn-ún a ó sì padà ní ọjọ́ kejìlá oṣù kẹrin ọdún twenty twenty two. you are therefore enjoined to be a part of this glorious holy pilgrimage to the kingdom of Jordan as led by Reverend and Reverend Mrs. P.F. Owa, Evangelist Ojuade and Pastor Shewo Yewusi Oniwasu among others. For inquiries, please visit UFIT Fly Office, Success House, Seven Up Road, Oluyale Main Estate, Ring Road, Ibadan or call zero zero seven seven seven six three three 0706 337 7729. Ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀ orílẹ̀-èdè Jordan pẹ̀lú bàbá PF ọwá àti ọ̀pọ̀ ìránṣẹ́ ọlọ́run alàyè míì àjọ máa wà ń bẹ̀ ni. ajá balẹ̀ ajá balẹ̀. ajá balẹ̀ ẹ káàbọ̀ láti ojú ọjà. ó ti ń lọ sí ibi tó ní àpẹẹrẹ nílànà hmm. bá tètè náà kó tó di pé àmọ̀ wálé fún tààrọ̀ ọ̀rọ̀ ti jáde látẹnu ẹnìkan eléyìí tó súnmọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gbágbágbá o wọ́n pé ká fi apá ìtàn báyìí òun náà ni ẹran ní fi tó há wọ́n ní ọ̀rọ̀ yìí náà ní jẹyọ látẹnu ẹni tí í ṣe àgbà ke Benedict Akika lẹ́ni tí í ṣe ní àlàyé pé gbogbo ìgbésẹ̀ òun àfojúsùn gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ láti sọgbó dilé sọ̀gbẹ́dìgbòrò ó ní gbogbo rẹ̀ pátápátá gómìnà ò lè ṣe lẹ́ẹ̀kan o ojú gómìnà ò sì lè ká gbogbo ibi tí nǹkan tó ti kù díẹ̀ káàtó sílẹ̀ kan ó ní eléyìí náà ló fà o tó fi jẹ́ pé òun náà ń sa ipá gbé gbogbo ògbésẹ̀ eléyìí tó ń ba lè gbé láti ran gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́wọ́ lágbègbè ti ọ̀dọ̀ òun náà wọ́n lọ́wọ́ ń ké sí gbogbo àwọn èèyàn míì tọ́rọ̀ kàn láwọn tí wọ́n ń bẹ nínú ìṣàkóso ìjọba pé kó náà kí wọ́n mọ̀ sa ipa wọn ìwé ìròyìn Sunday Sun jábọ̀ rẹ̀ ojú ìwé keje lẹ́ti ṣẹ̀rí ìròyìn ẹ̀ ń bẹ̀. ṣẹ́rí lójú ìwé karùn-ún ìwé ìròyìn Sunday Tribune eléyìí tó jáde láàárọ̀ tèmi wọ́n ti sọ̀rọ̀ wípé ọ̀rọ̀ ti ń jáde o látẹnu ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù nípínlẹ̀ Èkìtì léyìí tí wọ́n fi ń pe tó màálùú tó soké ìdùnnú alápatà ní ṣe o wọ́n ní fanfa tí ń lọ lẹ́gbẹ́ òṣèlú APC tòun PDP nípínlẹ̀ náà lórí fífi tìpátìkúùkù gbé àwọn ọmọ oyè lé àwọn ọmọ ẹgbẹ́ lórí táwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n sì ń fà á sọ̀tún fà á sósì wọ́n ní ẹni tí wọ́n dìídì fàkalẹ̀ lẹ́gbẹ́ òṣèlú àkọọdù olóyè Ruben Famuyibo òun náà ló ti pé tó kíní ọ̀hún ó fi ṣẹnu re fóònù o bó bá di inú ìbò gómìnà ní ọjọ́ kejìdínlógún oṣù kẹfà ọdún tá a wà yìí nípínlẹ̀ náà ẹ̀wájá wá sí ojú ìwé kẹrin níbi tí ọ̀rọ̀ tó ti ń jáde lórí ti Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ìwé ìròyìn Sunday Tribune ń jábọ̀ rẹ̀ wípé bí àwọn èèyàn ti ṣe ń wò ó tí wọ́n ń dàbùn tòló wípé kò ní pẹ́ kò ní jìn tí wọ́n fi yan Olúbàdàn tuntun fún ti ilẹ̀ Ìbàdàn wọn ló ṣeé ṣe o kíkiní ọ̀hún kọ́mọ̀yà kankan bí wọ́n ti ṣe lérò wọ́n ní ìdí àbá òun náà sì ni wípé àwọn tí wọ́n jẹ́ àgbà oyè tí wọ́n pé àwọn ò kó ẹjọ́ sísọ ní dọba tí wọ́n sọ wọ́n dọba kúrò níwájú ilé ẹjọ́ wọ́n ní wọn ò tí ì ṣetán láti ṣe bẹ́ẹ̀ bákan náà ni wọ́n tẹ̀ síwájú nínú ọ̀rọ̀ náà ọ̀pọ̀ ó kúnlẹ̀ o wọ́n ní wọ́n béèrè pé bó lọ̀rọ̀ ó ṣe rí wọ́n lọ bí ẹnì tí í ṣe sẹ́nítọ̀ tó ń ṣojú ẹkùn gúúsù ní ìpínlẹ̀ ọ̀yọ́ tó jẹ́ àbúrò fún ẹni tí orí adé kàn ìyún ọ̀mọ̀wé kọ́lá balógun wọn nígbà tí ó sì sọ̀rọ̀ ó ní ẹ̀wọ́ ẹgbẹ́ tó jẹ́ ti àpapọ̀ ti ilẹ̀ ìbàdàn CCI wọ́n ti ní kẹ́nìkan kan mọ́ sọ nǹkan kan mọ́ o torí ìdí èyí ẹ̀yẹn ṣàfọkànbalẹ̀ dúdú lọ sùn ó sùn ilẹ̀ ìbàdàn àmọ́ bá ṣe yanjú ẹ̀ tí nǹkan kan ò ní ṣe ẹ sì láfojúsùn ọ̀sẹ̀ yìí iná ni gbogbo ò ní yanjú tí gbogbo ayé ó sì pàtẹ́wọ́ fúnlẹ̀ ìbàdàn ìròyìn yẹn gùn bẹ́lẹ̀ ń jà ìròyìn pọ̀ ṣùgbọ́n àsìkò tí kò wà ní pàpamọ́ra wọn ní nílùú Ilé-Ifẹ̀ ẹni tí ṣe kábíyèsí ọ̀nà rìṣà ọba adéyẹyẹ ògúnwùsì bàbá ti kéde ìṣèdè wọ́n ní ìṣèdè ọ̀hún náà ni ó máa bẹ̀rẹ̀ láti aago mọ́kànlá lẹ́ o títí di aago márùn-ún ìdájí wọ́n ní ìgbésẹ̀ náà ni wọ́n gbé o látàrí ìṣẹ̀lẹ̀ ìdigunjalè eléyìí tí ó ti wá wọ́pọ̀ nílùú Ilé-Ifẹ̀ fìdí rẹ̀ múlẹ̀ láti paṣẹ àtẹ̀jáde kan tó jáde lọ́wọ́ ẹni tí í ṣe lọ́wọ́ àti àdìmúlà ìlú Ilé-Ifẹ̀ Ibrahim Adékọ́lá wọ́n ní ẹni náà ní í ṣe ipò kẹta sí kábíyèsí Ọ̀nìrìṣà oní ìgbìmọ̀ ti Ọ̀ọ̀ni làwọn gbé ìgbésẹ̀ yìí o láti lè rí dájú pé ìṣẹ̀lẹ̀ yìí digunjalè àtàwọn ọ̀wọ̀ ọ̀daràn míì òun náà ni ó dohun ìtàn nílùú Ilé-Ifẹ̀ ojú ìwé kẹsàn-án òní wọ́n ti jábọ̀rò ìyẹn nínú ìwé ìròyìn Sunday Punch. ẹ jẹ́ ara máa fi yẹn ṣẹ́rí wálé máa daṣọ bo ìtàgé